alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa alladhi ja'ala al-Qur'ana al-Karima hudan li kulli nas ọba tí yóò ṣe al-Qur'ani ní ìwé ìmọ̀nà wa huwa khayrul hadi òun náà ni ìmọ̀nà tó dáa jùlọ tí ó sí ìmọ̀nà kan tó dáa tó má wassalatu wassalamu ala nabiyyina Muhammad àánú ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run kó bá nábíwá Muhammad wa ala alihi wa sahabihi ajma'in kó bá gbogbo àwọn ará lé rẹ̀ àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ eléyìí tá fẹ́ gbéyàwó lásìkò yìí òun náà ni al-i'tiqadu bi anna ghayra hadyi nabiyyi muhammadin sallallahu alayhi wa sallama akmalu min hadyi kí mùsùlùmí ó dàdì sọ́kàn yí pé ìmọ̀nà tó yàtọ̀ sí tànàbì ó dájú tànàbì lọ gbogbo tànàbì mú wá kódà tó ìmọ̀nà náà kíyàn máa sọ pé ìdájọ́ àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n gbé kalẹ̀ àti ìtọ́nisọ́nà wọn ó pé ju tànàbì lọ kí wọ́n máa fi ìlànà kan nínú àwọn ìlànà táwọn ẹ̀dá gbé kalẹ̀ kí wọ́n máa wá ròyìn rẹ̀ kọ́ wá máa gbàgbọ́ pé ó dáa ju tànàbì mú wa lọ wa anna hukma ghayrihi ahsanu min hukmihi kí mùsùlùmí ó gbà pé ẹ̀sẹ̀ báyìí ọlọ́run àwọn ìdájọ́ tọ́lọ́ ń dá sínú Al-Qur'an ṣẹ̀ríà ọlọ́run kódà tó ìdájọ́ táwọn ẹ̀dá ọlọ́run gbé kalẹ̀ àti ṣàríà àti wọn awókànlẹ́dẹ̀ yóò fọ́dẹ̀lẹ̀ hukuma tawagid ala hukumihi àbí kí n ṣe wá ní ẹ̀rí ìdájọ́ ọlọ́run àwọn ìmọ̀nà ọlọ́run kò lálá tó ìmọ̀nà táwọn èèyàn gbé kalẹ̀ níta ń gbọ́ eré ètò yìí òun náà ni pé gbogbo ẹni tí ó bá ní ìgbàgbọ́ yìí faqad naqada islamuhu islamu rẹ̀ onítọ̀hún wọ́n ti pọ́ okọ̀ rẹ̀ nínú mùsùlùmí nǹkan jẹ́ mùsùlùmí olóòkọ̀ ni torí ó ti gbàgbọ́ pé ní táwọn ẹ̀dá gbé kalẹ̀ ó dáa jù yìí tọ́lọ́ ń gbé kalẹ̀ lọ ìgbàgbọ́ yìí ó gbajúmọ̀ láwùjọ àwa mùsùlùmí tá a dá kama ká má gbàgbọ́ ká má nítẹ́ lọ́rùn pẹ̀lú òfin ọlọ́run àti àgbékalẹ̀ ọlọ́run àti báyìí ní kẹ́ máa ṣe ọlọ́run tọ́lọ́run ṣàlàyé sínú Kùránì tánàbínà ṣàlàyé sínú súnnà rẹ̀ tí gbogbo ẹ̀wà ń jẹ́ ìntànẹ́bì mú wa fún wa ó di ọ̀rọ̀ àyàn lẹ́rí gbogbo ẹ̀nẹ́bà pẹ̀rẹ̀ ní mùsùlùmí òdodo kọlẹ̀ lè mà ìpé gbogbo ìntànẹ́bì mú wa yìí ọlọ́run bá aláàlọ́ràn sí wa gbogbo ẹ̀ṣẹ̀ báyìí ìtọ́sọ́nà nábì ẹ̀mọ́sẹ̀ báyìí tó wà nínú tíra nábì tó wà nínú súnà nábì tó wà nínú Qur'an a gbọ́dọ̀ gbàgbọ́ pé nǹkan méjì náà lèyìn máa ń ṣe inú kéèyàn máa ṣe ìtọ́nà gbé kalẹ̀ àbí kéèyàn máa ṣe èyí táwọn ẹ̀dá gbé kalẹ̀ ọlọ́wọ́n bá sì ju ẹ̀dá rẹ̀ lọ anábíwá muhammad sallallahu alaihi wasallam wọn ni káàna yakulu fi khutbati al-jumu'ah tá anábí bá ń ṣe khutba juma wọn lànàbí olè má tẹnu ma pé amma ba'd lẹ́yìn náà fa inna khayra al-hadithi ọ̀rọ̀ tó dájú tí ò sọ́rọ̀ mi tuntun dá lẹ́yìn ẹ̀ma ó nà qur'an wa khayra al هدي النبي محمد صلى الله عليه وسلم بني اتصنا ابن النبي وهنا ني اتصنا تداجو لو súnà nábi ìlọ́dájú kúlà nábi àmà sọ bẹ́ẹ̀ ètò mẹ́rin ni pé ẹ má tún wá ìlànà míì mọ́ ẹ má tún wá àwọn òfin míì mọ́ ẹ gbọ́dọ̀ tó máa wá àwọn ìdájọ́ míì mọ́ lẹ́yìn èyí tọ́lọ́run ti gbé kalẹ̀ fún yín ọlọ́run ọba sọ fún anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ní hajjatul wada ají ẹ̀yọ̀ kan tá nábi ṣe gbọ́dọ̀ wọ́rọ̀ lẹ ọlọ́run jibril jibril ń sọ fún anabi pé a'udhu billahi minash shaitani rajim al-yawma akmaltu lakum dinakum ọlọ́run bá nílé ní àti parí ẹ̀sìn fún yín gbogbo tẹ́ fi ṣẹ̀sìn àti parí ẹ̀ òun ló ṣe dájú wa atmamtu alaykum ni'mati àwọn ọlọ́run ọba àti parí ìdẹ̀ra rẹ̀ lẹ́yìn lérí àti ṣàánú yín parí pẹ̀lú ẹ̀sìn tá a sọ kalẹ̀ fún yín ọ̀rọ̀ òdìyìn tó lákọ́mọ́lẹ̀ islam adìyìnà islam tá a fún yín yẹn òun náà lẹ̀sìn tá a yọnu sí o ẹ má sẹ̀sìn mí ma o suratul maida ayẹlẹ kẹta ìbẹ̀lẹ̀ lọ́wọ́ bá aláǹtí ń jọyọ wáyé pé ẹ̀sìn tó ń sọ kalẹ̀ fún wa òre mẹ́mẹ́ kí wọ́n ní ìwé ẹ̀sìn náà òun náà al-Qur'an kí ni ìwé ẹ̀sìn náà òun náà ní sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam ومن اعتقد أن غير هدي النبي أكمل من هديه èyíkéyìí mùsùlùmí tó bá wádà ti sọ́kàn yí pé gbogbo tálù kọ́ránì ni a máa ṣe yẹn kódà tó èyí táwọn òyìnbó ní ká máa ṣe gbogbo tí ànábì ní ká máa ṣe yẹn kódà tó èyí tí àwọn aráàlú wa àbáwọn àṣà wa àwọn àgbékalẹ̀ àwọn bàbá wa kódà tó bẹ́ẹ̀ ìdájọ́ ọmọ èèyàn lérí gbogbo tá a bá fẹ́ máa ṣe ó dájú tọ́lọ́run lọ ó sì dájú tànábì lọ mùsùlùmí tó bá ń sọ bẹ́ẹ̀ jáde lẹ́nu pé lóòótọ́ mùsùlùmí ni wá àmọ́ èyí tí kòránì ní àṣẹ yìí kódà tó ìtàwọn òyìnbó ní àṣẹ lóòótọ́ mùsùlùmí ni wá àmọ́ tá a bá wò dáadáa a rí pé èyí tí àṣà wa tó ní kásẹ̀ ó dáa ju tètè tàbí ní kásẹ̀ yìí lọ wọn lẹni tó bá yìí jáde lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ó sì dàdí sọ́kàn bẹ́ẹ̀ ó sì gbàgbọ́ bẹ́ẹ̀ ìsìn pẹ́ẹ́dẹ́ mùsùlùmí kọ̀díkà dábàá bí máa jẹ́ àti Al-Qur'an ó sì ti pe súnà nábì nírọ́ wàhádà laysa mùsùlùmá àwọn àlùfáà ní kọ́mọ́ pẹ̀rẹ̀ mùsùlùmí má ọlọ́wọ́n bá ti mú kó nínú islam torí yìí tó gbàgbọ́ títí ń jẹ́ mùsùlùmí náà lọ́tún lọ́wọ́n gbàgbọ́ mọ́ yìí nígbà ọlọ́wọ́n bá ní tòun lọ́ dáa jù ànábì ní tọ́lọ́n lọ́ dáa jù mùsùlùmí wá gbà pé ẹ mùsùlùmí ni wá lóòótọ́ àmọ́ èyí táwọn òyìnbó ní àṣẹ yìí òun dáa jù tọ́lọ́n lọ ọlọ́wọ́n bá ṣe ní dáálí kálíkítàbù ọlọ́wọ́n bá ní sẹ́yẹ́rì tíra yẹn alukur'an lọ́lọ́run rí fáàsì la raiba fi ọlọ́run bá ní kò sí iyèméjì nínú ẹ̀ o gbogbo tó wà ń bẹ̀ ìmọ̀nà ni huda ìmọ̀nà ni o la raiba fi kò sí iyèméjì ń bẹ̀ ẹ má ṣe iyèméjì lérí gbogbo tó lọ́n bá ti sọ yọ máa jẹ́ mọ̀nà lil muttaqin fún àwọn tí wọ́n bá ń bẹ̀rù ọlọ́ tó bá jẹ́ pé wájú olùbẹ̀rù ọlọ́run ọba kùránì ti tó fún ọ ọlọ́run ọba aláwọn á ń jóyé wa pé ẹ báyìí dùn kùránì ẹ má ṣe iyèméjì bẹ́ẹ̀ bá ṣe dáadáa ni ó dà fún yín ẹ má ṣe báyìí tó wà ní koran tẹ́ bá lè dáwọ́lé kò sí iye méjì ẹ padà bànújẹ́ ẹ padà sunkún ẹ padà wọná àwọn àlùfáà wọn ní kéèyàn ọmọdé àdìsọ́kàn kó ti pẹ̀rẹ̀ mùsùlùmí ipe àní òfin ọlọ́run ọba òwúlò mọ́ lásìkò àyà alukoran àtàdísà nábì kò ṣiṣẹ́ má wọ́n ní nàbì dálìkà ìntìkọ́sọ̀n lil khaliqi azza wa jalla ìtì ń sọ yẹn ìntàbùkù ọlọ́run ọba tó pé ó ti mọ̀ bẹ̀rẹ̀ ayé ó ti mọ̀ parí ẹ̀ ọlọ́run bá aláwa sọ àlùkùránì kalẹ̀ gbogbo ohun tó sọ síbẹ̀ yóò máa níbàámu pẹ̀lú tọ́lọ́run fẹ́ ṣe sínú ayé tá yóò fi parẹ́ ni nǹkan kan ò ní dé lẹ́yìn ìgbà tọ́lọ́run sọ àlùkùránì kalẹ̀ káwa ní ọlọ́run bọ̀ dá sínú koran ànábì ọ̀sọ̀rọ̀ lérí ẹ̀ nínú sunna kò sí nǹkan kódà tó òfin àwọn míì nínú àwọn ẹ̀dá ọlọ́run èyí tèèyàn sọ ni pé òfin àwọn ẹ̀dá àti ìdájọ́ wọn àtàgbékalẹ̀ wọn àti ìlànà wọn ó dáa ju ti ọba adẹ́dà lọ nínú ọba adẹ́dà àti ẹ̀dá ta ló jura wọn lọ ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir wọ́n ní ṣe ọlọ́run ọba àlá ṣe ọwọ́ àmàntọ́ dání ọba aláàánú ọba tí ó fún wa ní ẹ̀rọ gbogbo ń tá bá ṣe ọlọ́run ọba ní afa hukma al-jahiliyyati yabghun ọlọ́wọ́n bá ní ṣe àgbékalẹ̀ àwọn aláìmọ̀kan ọlọ́wọ́n bá mọ̀ òun mọ̀ jà wá lọ ọlọ́run lá aláìmọ̀kan làwọn ẹ̀dá ọlọ́run ní sàgbékalẹ̀ tàwọn aláìmọ̀kan sí àgbékalẹ̀ yẹn ilẹ̀ máa lọ lè lò òun náà lẹ́ẹ̀ máa lọ lè fi ṣètò ṣèmí ayé yín ọlọ́wọ́n bá ní kò ní dábẹ́ o wa ahsanu minallahi hukman li qawmin yuqinun ọlọ́wọ́n bá ní kò sí àgbékalẹ̀ tó dáa tó àgbékalẹ̀ tọ́lọ́wọ́n bá fáwọn tí wọ́n bá mọ̀ àwọn tí wọ́n bá rí ìdánilójú nípa ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀jẹ̀ alẹ́ ẹjọ́ dá wa lójú tí ọba dá wa lójú tẹ́lẹ̀ ipe ọlọ́run ọba ọ sọ kùránì kalẹ̀ fún wa ó sì júwèé bá ṣe lo ayé wa ó ti ṣàlàyé ń tọ́ dá fún wa ó ṣàlàyé ń tí ó dá fún wa tẹ́yìn bá ti yapa kùránì yóò ní sọ̀rọ̀ o tẹ́yìn bá ti yapa àdìsí ànábì yóò ní problem hadiyu nabi yusuf alihun fi kulli zamani wa makan ẹ̀jẹ̀ alẹ́ òun náà níta nẹ́bì mú wa òun náà lọ́sẹ̀ fìkalẹ̀ fún wa nígbà tí ń lọ yóò máa ṣiṣẹ́ yóò máa wúlò yóò máa ṣàtúnṣe ayé ní gbogbo àsìkò àti gbogbo ìgbà àti gbogbo ìlú kò sí ìlú kan kò sí àsìkò kan kò sí agbègbè kan tí wọ́n yapa Koran tí wọ́n ní ní problem bílẹ̀ ayé bá ṣe ń lọ sí bẹ́ẹ̀ náà ni gbogbo tí ń bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ yóò máa níbàámu pẹ̀lú tọ́lọ̀ ti sọ sínú Koran ìwé yẹn ọlọ́run bá Allah lọ́sọ̀kalẹ̀ òun ti mọ tí ó ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ ayé ó ti mọ tí ó ṣẹlẹ̀ láàrin ayé ó ti mọ tí ó ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé ó ti mọ̀ yí tá a ṣe tá a sórí ibú ń bẹ̀ ó ti mọ̀ tá a ṣe tá a sórí rẹ̀ gbogbo ìyípadà àgbà bó ṣe kọ́ máa lọ máa bọ̀ tó tàbá ń ṣe Koran a máa rí solúsàn bẹ̀ lérí àwọn àṣòro tàbá ní tàbá ń wá ìtọ́sọ́nà lérí nǹkan kan ta fẹ́ ṣe ká lè ṣe Koran ká ṣe àdíyèsí gbogbo ẹ̀ wà ń bẹ̀ nítorí pé ọlọ́run ọba aláà ọba aláàánú ni ọlọ́run ọba sọ fún nínú alukur'an ó ní kágbàgbọ́ òun lọ́lọ́run ẹni bá nílẹ̀ àtẹ́yìn ọgbọ̀rọ̀ gbàgbọ́ ẹnìkan lọ́dáhùn torí tá a bá bí pé ta lọ́dá ọ tó lóun kóhun dára òun ìtumọ̀ ni pé ẹnìkan lọ́dá ẹni bá wá ní òsọ́lọ́run onítọ̀hún ó ti ní lẹ́yìn náà òun náà ní kẹyìn òun rahman gbogbo ìkẹ́ tí ń wọ́ láti sánmà yìí tí ń jáde láti nulẹ̀ ọlọ́run ọba ìlọba tí ń ṣe fún yín gbogbo ẹni tí ọba nílẹ̀ aka inú yọgbà pé ọ̀kan náà lọ́lọ́run gbọ́dọ̀ jẹ́ ọlọ́run ọba ṣe léwọ̀ pé ẹ gbọ́dọ̀ mú ẹlòmíì mímí ọlọ́run tẹ́ máa sìn àbí tẹ́ máa wá gbára lọ́dọ̀ rẹ̀ gbogbo àná àgbà pé ọ̀kan lọ́lọ́run ọlọ́run ṣe léwọ̀ gbogbo ẹni bá nílẹ̀ káyìn náà yọ máa pẹ́kọ̀ dáa kí yọ máa pààyàn ọlọ́run ọba ó ṣe léwọ̀ nínú alukur'an níta níbi mú wá nìyẹn o wípé gbogbo àwọn nǹkan tí ọ̀dà kájínà sí gẹ́gẹ́ bí sinna ṣíṣe ó ní wala taqrabu zina ọlọ́run ọba ní ẹgbọ́dọ̀ ṣe sinna gbogbo àwọn náà gbàgbọ́ pé ntí ọ̀dà ni látara wàhálà ti máa ń fà ọlọ́run ọba aláṣẹ léwọ̀ ó ní innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaitan fajitanibuhu la'allakum tuflihu ọlọ́wọ́n bá ní ọtí mímu ẹ má débẹ̀ o ẹ jìnà sí kẹ́lẹ́ bá sórí rè kẹ́ má bà ní sọ̀rọ̀ kẹ́ má bà ní problem ẹ má mutí ẹ má jẹ́ tẹ́tẹ́ títa ọlọ́ọ̀ni ẹ sí tẹ́tẹ́ olè ni wọ́n pè bẹ́ẹ̀ tí bá ní lágbájá tẹ́tẹ́ àdàgbé olè ni ọlọ́run sí ilé wọ̀ ìtọ́láwọn gbé kalẹ̀ ní kẹjá máa ṣe kìí sí táwọn òyìnbó gbé kalẹ̀ àtàwọn àṣáwá àtàwọn tí wọ́n jẹ́dà ọlọ́ àwọn sọ pé kì ní ìdá àtẹ́fẹ́ dá bẹ́yàn máa ń ta yóò tètè lówó lọ́wọ́ ìyàwó dá kéèyàn máa jalè ọmọ lu àwọn èèyàn jìbìtì nípasẹ̀ kọ̀ǹpútà nípasẹ̀ íńtánẹ́ẹ̀tì bẹ́yàn bá ti ṣe èèyàn mékì ìrọ́ náà sì ni ẹ̀kún náà ní padà máa ń gbẹ̀yìn rẹ̀ ọlọ́ni wa ni ẹ má jẹ owó ilé ẹ má fowó lówó ẹ má yáyàn ní ogún kẹsọ́dọ̀gójì gbogbo àwọn tí wọ́n ń gbowó èlé àtàwọn tí wọ́n yáyàn lówó èlé sáwà náà rí gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ lélẹ̀ ayé ń máa ń fa òsì ni àbòsí ni ń sì máa ń fa ìyà ń máa ń fa wàhálà ọ̀pọ̀lọpọ̀ ló ti gbẹ̀mí ara wọn látara owó èlé alágbèkalẹ̀ tọ́lọ́n òun náà lọ dájú tí mùsùlùmí bá wá ní à sínádà o kọ́dà ọ̀dà ju ká má ṣe lọ ká má pààyàn dá ká má ṣẹbọ́ dá ká má gbowó èlé dá báwo ni owó èlé òsì wá dá bóò láti wá ríṣẹ́ láwọn báǹkì tí wọ́n sílẹ̀ tẹ́tẹ́ dá torí tẹ́tẹ́ yẹ àwọn ìjọba àgbáyé wọ́n ti aláwọ̀ rẹ̀ kéèyàn máa ṣe ọ wá gbà pé àgbékalẹ̀ tàwọn ẹ̀dá lérí àwọn crimes tá a sọ yìí àwọn tí ọ̀daràn yìí ó dáa ju tọ́lọ́n lọ ẹni máa ń sọ bẹ́ẹ̀ tó jẹ́ mùsùlùmí wọn ní nàkọ́dọ̀ ìsìláàmù ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ ọlọ́run lánàá fún wa àwọn nǹkan tá a máa ṣe tá a fi dolóríire ọlọ́run ni ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín òbí wálìdé ní ẹ̀sánà ọlọ́run ni ẹ máa ṣe dáadáa sáwọn ẹbí ẹ máa sọkún ẹbí pọ̀ wattaqullaha allati tasaaluna bihi wal arhama ẹbẹ̀rù ọlọ́run kẹbẹ̀rù okùn ẹbí ẹmọ́jọ ọjà ọlọ́run ọba ní ẹ máa ṣe dáadáa sáwọn níbọ̀ yín wal jari lil qurba wal jari lil junub ẹ máa ṣe dáadáa sáwọn níbọ̀ ẹ máa ṣe dáadáa sí níbọ̀ yín ìbájẹ́ muslim ìbájẹ́ ẹni tí ń ṣe muslim ọlọ́run لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم ọlọ́run ọba ni gbogbo àwọn tí ìsin mùsùlùmí tí ìsin lẹ́sìn ẹ máa ṣe dáadáa sí wọn bọ́bá rẹ̀ wọn ẹ̀lẹ́kí wọn bẹ̀bá lówó ẹ̀bùn wọn tán bá níṣòro ẹ̀bá wọn gbé kú bí wọn bá lásọ̀wọ̀ ẹ̀bọ́ sọ sí wọn lọ́rùn táburú bá ń ṣe wọn ẹ̀lẹ́ bá wọn kẹ́dùn bọ́lọ́run bá sọ̀rọ̀ fún wọn ẹ̀lẹ́kí wọn gbogbo eléyìí ni wọ́n ń pè ní tànẹ́bì mú wa kéèyàn wá ní bàbá mi àtìyá mi ẹ̀fílẹ̀ àwọn náà wáyé èmi wáyé ni kan ṣiṣẹ́ kí èmi náà máa ṣiṣẹ́ èmi náà wáyé tí wọ́n kọ́ wá ní ìyẹ̀dá pé òyìnbó gan tó wọ́n ti bàbá ìbá pàdé ní supermarket kálukú ọ̀sánwó ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni kọ́ wá ní tàwọn òyìnbó lòun máa lò wọ́n ní òǹtọ̀hún ó sì ń pẹ̀lẹ́ mùsùlùmí ọ wá ní tàwọn òyìnbó ń da ju ti ànábì lọ òǹtọ̀hún tó wá jẹ́sẹ̀ ńlá ó sì jẹ́ mùsùlùmí àmọ́ èyí tí ó bá ìsìláàmù ẹ̀ jẹ́ oníkọ́ máa sọ pé àléyìí tí àwọn ẹ̀dá gbé kalẹ̀ ìlànà tí wọ́n gbé kalẹ̀ yẹn ó dáa jù yìí tọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ sínú kùránì lọ eléyìí ni ìmọ̀ bá ìsìláàmù jẹ́ ọlọ́ni àti sáwọn ẹranko kásì sí gbogbo àwọn kan abẹ̀mí eléyìí tó wà nínú islam àwọn tá ń darí ìlú alukùránì ní kásì dáadáa gbogbo àwa tí wọ́n ń darí wọ́n ní káwọn náà sí dáadáa sáwọn ìlérí wa gbogbo eléyìí inna anzalna ilayka alkitaba bilhaqq ọlọ́run bá ní àwọ ọlọ́run aṣọ kùránì kalẹ̀ pẹ̀lú òdodo òdodo lọ́wọ́ mẹ́ litahkuma bayna an-nas bima araka Allah ìrẹ́ Muhammad òní kọ́ máa fi dájọ́ láàrin àwọn èèyàn ó torí òun ló lè fi dájọ́ tó fi ní sàbòsí torí pé ọlọ́run ọba láti fòdodo hàn ọ́ ẹ̀mà nílẹ̀ Islam nínú àyàkà ọlọ́run ọba ní gbogbo àwọn tó bá ní àwọn olùdájọ́ tọ́lọ́mọ mùsùlùmí wọ́n sì ń pera wọn ìdájọ́ àwọn ẹ̀dá ọlọ́run bọ̀ làwọn máa lò àwọn ò ní gbé ọ̀rọ̀ àwọn lọ́dọ̀ Quran àwọn ò ní darí ọ̀rọ̀ àwọn lọ́dọ̀ sunna nabi ìdájọ́ tí constitution àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n gbé kalẹ̀ làwọn máa fi yanjú ọ̀rọ̀ àwọn ayé ti kọjá Quran ayé ti kọjá hadisi ìtì lọ láyé nísìn reality yẹn lọ́yẹ ká máa fi yanjú ọ̀rọ̀ ọlọ́run bá ní fádà wa rabbika la yu'minun ọlọ́run bá ní ìrẹ́ Muhammad sọ pé òfin ọlọ́run bá rẹ búra la yu'minun gbogbo àwọn tán láwọn gbàgbọ́ yẹn wọ́n gbàgbọ́ hatta yuhakkimuka fima shajara bainahum títí tí wọ́n fi darí ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tí ń fa fàáfà láàrin ara wọn tí wọ́n fi darí ẹ̀wà bá wà nábì kọ́ bá wọn fi Kùránì àtàdé sí dájọ́ ẹ̀ thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt lẹ́yìn ìgbà tó bá ti wá sọ tọ́lọ̀ sọ tó sọ ìtọ́ da fún wọn lẹ́jọ́ tó sì máa yà lé wọn lọ́wọ́ tó má dìísì lé wọn lọ́wọ́ tó jẹ́ pé ìtẹ́mi sọ̀kalẹ̀ ló fi dájọ́ tẹ́ máa láwọn gbàgbọ́ tí wọn sì gbà fún òfin ọlọ́run ọba tó fi dájọ́ fún wọn ọlọ́run ọba ní la yu'minun ọlọ́run nafa Allahu imana anhum ọlọ́run ọba ní wọn taslima tí wọn bá ti jíwájú sẹ́lẹ̀ fún òfin ọlọ́run bẹ́ẹ̀mi ọlọ́run ṣe ní ni wọn ò gbàgbọ́ ìtumọ̀ ẹni pé èèyàn ò lè gbàgbọ́ ó dìgbà téèyàn bá ń dájọ́ pẹ̀lú òfin ọlọ́run alukọ̀rán àti sunna nàbì tíyẹn sì gbà pé ó náà lọ dájú àlìyáwọ́mà lẹ́ni yunadi alimọ́pútẹ́lóòn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ọlọ́run bá aládánwò pẹ̀lú àyèmàká wọ́n máa sọ wípé àwọn ṣẹ̀ríà ọlọ́run wípé kọ̀dàmá alhududu ṣẹ̀ríà àwọn ìjìyà tọ́lọ́run gbé kalẹ̀ fún àwọn tó bá ti dáràn àwọn tó bá ti ṣẹ̀ kí wọ́n lè má ṣerú ẹ̀ mọ́ àbí káwọn àmì wọ́n máa pè ní tarọ́jọ́ wa takhallufun wọ́n ní bàbá ní ká máa lò tó wà ní Qur'an akẹ́yìn sáyé wa takhallufun a máa rìn lẹ́yìn a máa rìn lẹ́yìn ayé àní báyé mu sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ sí Amẹ́ríkà ẹ̀mọ bẹ́ẹ̀ sí ní London ebi ẹ̀yìn náà ẹ̀sà mọ̀ bẹ́ẹ̀ ń dájọ́ ní Italy àbí ní Japan àbí ká máa sọ pé báwọn bàbá tiwa sí ń ṣe ń lẹ Yorùbá òun làwọn ọ̀sẹ̀ mùsùlùmí ni wọ́n lò tọ́ àmọ́ Quran àwọn olè lò Quran sì gbé kalẹ̀ ní ìjìyà yẹn kódà tó yìí táwọn bàbá wa gbé kalẹ̀ ọlọ́ni tó bá ṣe sìnà tó bá jẹ́ abilékọ ẹ̀lẹ́ lóko tí ó kú Ànábì sallallahu alaihi wasallam ní wa wípé gbogbo àwọn tí ò ti máa rí àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin ẹ̀nà wọn tó bá jẹ́ pé wọ́n jọ bára wọn lásìkò ni ọ̀dọ́ ni àbíyàwó lé kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ara wọn ni fọ́n ni téèyàn máa wá máa kórìíra ìdájọ́ tẹ̀sìn ìpè ìtọ́lọ̀ ní àṣeyí ti pọ̀jù ẹgbà báwo báwo wọ́n sì lẹ́yìn lóko eléyìí ó burú jáde ìdájọ́ lọ́wọ́ bá wọn dá o èyí táwọn òyìnbó gbé kalẹ̀ yẹn lọ́dà ẹ̀wọ̀n lọ́yẹ kó ṣe ẹni tó ti níyàwó lé tó lè báyàwó yàwó lásìpọ̀ ẹ̀wọ̀n lẹ́yẹ kó ṣe ọ̀yà kan gbélé lẹ́jọ́ ni wọ́n gbọ́dọ̀ pa Yorùbá gángbà pé ẹni bábá yàwó yàwó sùn tó ti níyàwó lé mágùn ni wọ́n máa ń nálẹ̀ fún mágùn sì máa ń pa àyàn ni ọlọ́run tó wá ní kí wọ́n na mágùn torí pé òun ní ṣe pẹ̀lú àlìjànú ọlọ́run bá ní ẹlẹ́kọ̀ọ́ ma ànábì ní ọlọ́run bá ní káwọn ẹlẹ́kọ̀ọ́ ma tí tó fi jáde láyé tó jẹ́ pé ọmọ jẹ́ ẹ̀kọ́ fáwọn ẹlòmíì kéèyàn wá ní òfin ọlọ́run bá yẹn ọba tásìkò yìí mọ́ ma èyí táwọn ẹni bá mu ti ẹ̀nà alẹ́gbàá ànábì ni ẹni bá mutí ẹ̀nà lẹ́gba ọlọ́wọ́n bá ní ẹni bá lẹ́kọ̀ọ́ sinamanya ẹ̀nà lẹ́gba 80 ẹ̀nà lẹ́gba ogún mẹ́rin káwa ní ẹ̀yàn parọ́ mọ́yàn lẹ́wà ní kẹma ná lọ òfin tí ìṣẹ̀lẹ̀ lágbékalẹ̀ kò dáa tó gbogbo ẹni tọkọ ẹbá kú ọlọ́wọ́n bá lágbékalẹ̀ wípé kárábìnrin yẹ kó lo four months àti ten days irú òfin wo ni ẹ àtọ́wádé pẹ́lú Amẹ́ríkà ní London ni just three days just a week tí yẹn máa wá sọ̀sọ̀ kó sọ báwọn ọlọ́run tó sì sọ kalẹ̀ bẹ́ ọ́ní tọ́lọ́ngbà lérò tó fi ní kó rí bẹ́ẹ̀ ọwá ní mùsùlùmí ni tọ́ọ̀ bá jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ rẹ fún yẹ́ èdè nígbà tó ti takọ ọlọ́run tẹ́lẹ̀ náà ọgbọ́dọ̀ máa takò òfin rẹ̀ nígbà tó ti gbọ́ ọlọ́run gbọ́ ò ní gbòfin ọlọ́run gbọ́ àmọ́ tọ́ bá jẹ́ mùsùlùmí òdodo tọ́ bá ń sọ wọ́n ní sìláàmù rẹ̀ ti bàjẹ́ ọlọ́run ọba ní alam tara ilal ladhina yaz'umun ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n ń rò yaz'umun wọ́n ń rò annahum amanu wọ́n rò pa wọ́n gbàgbọ́ ọlọ́ni wọ́n rò bí máa ń ṣe láyìn lẹ́yìn pẹ̀lú dáṣọ kalẹ̀ fún wọ́n rò pa wọ́n gbàgbọ́ wọ́n rò pa gbọ́ wọ́n máa ń ṣe ń wọ́n rò pa gbà tíra tàṣọ kalẹ̀ síwájú gbọ́ yorí dúnà wọ́n tó wá ń fẹ́ ha kà mú ìlàtọ́gùtì wípé báwọn bá fẹ́ yanjú ọ̀rọ̀ ara wọn táwọn fẹ́ nípa àlámọ̀rí àwọn òfin táwọn lò tọ́gùtù ni ẹ̀fáwọn kìí àgbékalẹ̀ tọ́gùtù òun náà ni àgbékalẹ̀ tọ́ yapa tọ́lọ́hún àgbékalẹ̀ èso àtàwọn tí wọ́n tẹ̀lé sùn ọlọ́wọ́n bá ní wọ́kọ̀ ní omi irú ayek foro bi a sì ti pa wọ́n lásán nígbà wọn gbà sílámù ìpè kí wọ́n kẹ̀yìn sí gbogbo ìdájọ́ tọ́gùtù kí wọ́n kọjú sí ìdájọ́ tọ́lọ́hún wọ́n yorí ìdó ṣèyítọ́nù ayọ̀dẹ́láhùn dọ̀láàlámàìdá ó sì ti sọ wọn nù ibi wọ́n sọnù sí ó jìnà gan wọn ò lè padà sójú ọ̀nà ma ọlọ́wọ́n bá aláàjì oyé wáyé pé wọ́n rò pa àwọn gbàgbọ́ ọlọ́run ni wọn ò sì gbàgbọ́ tó bá wọn gbọ́ gbọ́ ọlọ́run bá gbọ́ mọ́fọ́ tí òfin ọlọ́run mọ́ láyé ẹ̀ ipe mùsùlùmí ni mí àmọ́ I read somewhere in the Quran eh, mo kà kankan ní Quran kì ní yẹ kò lè wọ́ọ̀kì o ibi abáyédè tó ti ní báwọn òyìnbó sí máa ń ṣe àtàwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ọ wá gbé òfin tàwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn ẹ̀dá ọlọ́run ó gbé lékè òfin tọ́lọ́ nígbà míì èèyàn máa rò pé òun gbààwẹ̀ òun lọ Mọ́kà òun ṣe sàárà òun sì ń kírun tí ó sì nírun látara kọ́kan sọ̀rọ̀ jáde lẹ́nu kó sì nígbàgbọ́ lérí tí ń sọ ipò fìyàn ọlọ́run ọba ọ̀dà tó fi àwọn èèyàn tí wọ́n gbé kalẹ̀ bí kéèyàn máa yanu kéèyàn máa ní ah, democracy dá tu sẹ̀ríà lọ ah sẹ̀ríà mọ́sùmọ́tọ̀ ẹ dákun sí ti wọ́n pè ní sẹ̀ríà nìyẹn ní tí wọ́n ní sẹ̀ríà òun náà ni àgbékalẹ̀ ọlọ́run òfin ọlọ́run tọ́lọ́run ọba aláàfin ṣètò ayé ọ̀sàlàyé ìtaṣe táàfin dolórí ibú oníkàmàdébẹ̀ ọ̀sánláyà àwọn ìtaṣe tààfi dolóríire ó ní ká máa ṣe àbí kéèyàn máa sọ pé o lè mú ìtọ́ bá wọ̀ mẹ́ ọ bá wọ̀ mọ́fin ọlọ́run wá sí wọ̀ mọ́fin àwọn ẹ̀dá ọlọ́run kéèyàn máa ní ah, ìlànà àbáláyé dáa ìlànà àbáláyé ọ̀dájú tọ́lọ́wọ́n bá lọ ọ̀dájú ti Islam lọ oní gbogbo ẹni tí máa ti ń sọ bẹ́ẹ̀ onítọ̀hún ó ti kú ní mùsùlùmí òdodo ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní gbogbo àwọn èèyàn tí wọ́n bá ní àwọn ọ̀dájọ́ pẹ̀lú tọ́lọ́run gbé kalẹ̀ opposite tọ́lọ́run ọba aláàní káwọn máa ṣe yẹn gan-an ìlàwọ́n ṣe lófin ìlàwọ́n ṣe máa ṣe èyí tọ́lọ́run ọba aláàní káwọn máa ṣe àwọn ò ní ṣe òfin táwọn òun làwọn ó gbé lékè òfin táwọn ẹ̀dá ọlọ́run àwọn tá a wíyí sí ìpẹ̀rẹ̀ àwọn ní mùsùlùmí àwọn àlùfáà ní tọ́bárí bẹ́ẹ̀ wọ́n ní ìsìláàmù wọn ti bàjẹ́ nítorí tí wọ́n ṣe yẹn wọ́n ń tàbùkù ọlọ́run lẹ́yìn náà wọ́n ń parọ́ mọ́lọ́n lẹ́yìn náà wọ́n ń takò ìsìláàmù táwọn gbà torí ẹni tó bá ti gbà ìsìláàmù èyí ó juwọ́ ju sẹ́lẹ̀ fún ọlọ́run ni àti ìsìláàmù lillah ẹni bá ti gbà ìsìláàmù yọ gbà pé òfin ọlọ́run bá lọ dájú ọlọ́run bá aláṣẹ tó yẹn náà lọ dájú ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín lẹ́nu wọ́n máa lọ tó bá fẹ́ ṣe ni o rẹ́jísírì làwọn lọ rẹ́jísírì yẹn òfin òun dájú ti ìsìláàmù lọ kí ló fi náà òun náà ni pé a lè sàdéhùn lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run wípé ọkọ òun ò ní fẹ́yàwó mi lẹ́yìn òun ọkùnrin náà lọ yóò lè búra ń bẹ̀ pé òun ò ní fẹ́yàwó mi lẹ́yìn ìyàwó tóun fẹ́ yí láyé tòun o gbogbo tí wọ́n sọ ń pátá ẹ̀tàn ní padà máa ń jásí àbòsí ní padà máa ń jásí dìfọ́ọ̀sì ní padà máa ń jásí torí pé ọlọ́run ọba àlá òun là fún wa yí pé ẹ̀yin tẹ́ jẹ́ ọkùnrin o tẹ́ bá lágbára agbára tara agbára tara sìkì tẹ́ fi tọ́jú wọn wọn ni fankihu ọlọ́ni ẹ̀fẹ́yàwó fankihu ma taba lakum minan nisa masina wàtúláta wàrúbáà ọlọ́ni ẹlẹ́fẹ́ méjì ẹlẹ́fẹ́ mẹ́ta ẹlẹ́fẹ́ mẹ́rin fani khiftum alla ta'dilu tẹ́ bá ń páyà ìpín ẹ̀ nílẹ̀ ṣe déédé láàrin wọn nípa ìpín táyé àwọn kan tán ní ká máa ń pín fún wọn ká máa ń pín ọrùn ká máa ń pín oúnjẹ ká máa ń pín aṣọ ká máa ń pín bí tí wọ́n sùn tẹ̀wọ́n pẹ̀lẹ̀ lágbára látara àwọn àpín ayé fọwá ìdà ẹjọ́ ma lérí ẹyẹ ọ̀kan ọlọ́mọba aláti sàlàyé síbẹ̀ ẹkẹ́nì kan máa wá sọ pé mùsùlùmí ni mí lóòótọ́ àmọ́ èmi ò ìgbà tí òfin ìsìláàmù níbẹ̀ òfin tí àwọn òyìnbó gbé kalẹ̀ pé me and my wife èmi àti ìyàwó mi èmi àtọkọ mi ó sì kórìíra rẹ̀ bẹ́ẹ̀ ìpè ah polygamy orí burúkú nìyẹn aburú nìyẹn òfin yẹn ọ̀dá àgbékalẹ̀ yẹn ọ̀dá wọ́n ní gbogbo ẹni tí ibá fọ́tí òfin ọlọ́run tó sì pẹ̀rẹ̀ mùsùlùmí tó ní tọ́lọ́wọ́ bá alágbékalẹ̀ òun tóun òun kórìíra rẹ̀ ní táwọn èèyàn gbékalẹ̀ yẹn ó pé ó sì dáa ju ti ọlọ́run bá aláàtọ́lọ́run gbékalẹ̀ lọ wọ́n ní eléyìí yóò máa jẹ́ pé ọ̀gbọ́nlá fún ẹ̀dá lérí ọlọ́run ọba ọba dẹ́dà yóò ní túmọ̀ pé ní táwọn ẹ̀dá gbékalẹ̀ ó tóbi lọ́dọ̀ rẹ̀ ju tọ́lọ́run bá aláà ọba tó dáa tó gbékalẹ̀ lọ ọlọ́run pàṣẹ ẹ̀yin náà ń pàṣẹ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀yin náà ń sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ àwọn kan tó ń bọ́ sọ mí ọwá ní mùsùlùmí ni ọwá ní ìtàwọn yẹn sọ yẹn ó dáa ju tọ́lọ́run bá lọ Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun ọlọ́run bá ní kò sẹ́nìkan tó lè gbé ìdájọ́ kan kalẹ̀ àbófin kan àbílànà kan tó wá lọ wọ́n wá bẹ̀rẹ̀ ọba Allah subhanahu ọba alágbára ọba aláàánú ọba oníkẹ̀ẹ́ kọlọmọdé islam wa kọlọmọdé ọba jẹ́ o níta ń sọ wẹ́rẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti jìn sínú ọ̀fìn tádàwọ̀ ti bá àwọn èèyàn tí wọ́n mọ̀ pé islam àwọn ti bàjẹ́ wọ́n làwọn ń bẹnu islam wọ́n sì ń tako òfin islam wọ́n sì ń gbọ́lá fún ìlànà ẹni tí èso ọlọ́run ọba lérí ìlànà ọlọ́run ọba wọn tí wọ́n làwọn fèrè kalẹ̀ fún tí wọ́n ń gbà fún ẹ má jẹ́ àṣẹ islam àwọn lásán ẹ má jẹ́ àṣẹ islam ojú lásán ẹ jẹ́ àmọ́ àṣẹ islam ẹ̀mí kágbà pé ọlọ́run ọba gbàgbé kalẹ̀ ó sì fi sínú Qur'an ọlọ́run ọba aláǹgbé àwọn àgbékalẹ̀ kan fún wa ó sì wà nínú àdísì òfin ọlọ́run ìlànà ọlọ́run ó náà lọ dáa jù kò sí ìlànà tó dáa tó kò sófin tó dáa tó káwa rọ́jú kátẹ̀lé òfin ọlọ́run ká rọ́jú kátẹ̀lé ìlànà ọlọ́run kálíbà sóríire àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ àti agbára ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọsọ̀wá lólórí burúkú ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́run bá ní kùrán àsọ́kalẹ̀ àfikẹ́ di olórí rẹ̀ tẹ́lọ́bà dolórí burúkú iná láti sọ́kalẹ̀ fún yín wá wo òṣìṣẹ́ rẹ̀ sí koran ìwà rẹ̀ òwò sí koran àwọn ìlànà tó ń tẹ̀lé òwò sí koran tó bá ti yapa koran wàhálà ti dé tí wọ́n ti ń bá koran mu ọlọ́wọ́n bá láti tọ̀ sọ́nà káwá túbá lọ́dọ̀ ọlọ́wọ́n bá dédé gbogbo àwọn kan tí wọ́n bá sílámù jẹ́ kí sílámù akọ́mọ́ bá bàjẹ́ alkiyama kó sọ wá ní mùsùlùmí Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh